أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة لمن السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. adẹ̀tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam abẹ ọlọ́run ọba al-ahadu samad alẹ́dì lamuyelid wà lamuyulad ọlọ́run ọba ti wa àbùkù lọ jẹ́ fún kó bímọ àbí kí wọ́n bí jàmáà tó ń lẹ́ẹ̀kan sí ọlọ́run ọlọ́run tí èso ọlọ́run rọ́ wọ́n à bí ọ̀dẹ̀ kí ni o kò dẹ̀ bí ma ọlọ́run ètè àwọn kan sọ wípé wọ́n kàn má gbélé bù lọ́jọ́ Jímọ̀ òní ni Tuesday o yes or no yes ustaz àní mo kẹ́kọ̀ọ́ kan fẹ́ wàhálà irọ́ fẹ́ rí irọ́ téèyàn bá lè parọ́ ọ wá wá àwọn èèyàn ọ wá ń rìkúrútì wọn ó ń ṣe dáwà ṣàìtọ̀ níyà ìpèpè rọ́ àwọn èèyàn wá ń pọ̀ wọ́n jọ wá ń parọ́ wọ́n wá ní irọ́ yìí òdodo ni o wọ́n wá ń pọ̀ sí tó bá dáàrin kan irọ́ a máa dòdodo hmm. ibi tí wọ́n wá dòdodo dé ó tó wá jẹ́ olùdé tòwálẹ́ jésù tí wọn ọ̀kàn bá gbélébù jésù tí ò jíǹde odidi olùdé meji, ìjọ meji wasted sincerely wasted every year two solid days ṣùgbọ́n àwọn mùsùlùmí èwe ti ọjọ́ ti àwọn àwa ti jí mọ́ ẹ̀tọ́ lè gbàwẹ̀ monday thursday ni wọ́n gbàwẹ̀ ẹni tí ọ̀lọ́ bí iṣẹ́ nu wa ó tó wá sí ọlọ́run mi lọ. odidi rọ àwọn èèyàn wa kóra wọn jọ ọwádé èèyàn one thousand two thousand one million ọwá dé èèyàn millions lágbàáyé wọ́n nígbàgbọ́ pé ẹnìkan bẹ tí ń jẹ́ Jésù o òun lolúwa àtọlùgbàlà wọn o wọ́n wá kàn má gbèléèbù lọ́jọ́ Jímọ̀ ọwá wà lórí àgbèléèbù níjọ́ Jímọ̀ ó tún wà lórí àgbèléèbù lọ́jọ́ sunday lọ́nà ìyanu lọ́jọ́ wọ́n wá ní ọjọ́ tán kan olúwa àwọn yẹn ní good friday gbogbo èèyàn tó bá jẹ́ pé bó ṣe ń ronú nù láì tí ìwọ́nú kùránì àbí bíbélì èèyàn mọ̀ pé prime minister pírẹsidẹ́ǹtì lídà bọ́ọ̀sì àwọn òpònú ni ọjọ́ tí wọ́n kan ẹni tẹ́yìn rí fà someone you respect you hold in high esteem pé ẹni yóò ẹni fíjọ́ tí bàbá mi kú nínú àwọn déètì tí wọn è gbàgbé láyé tí n lè gbàgbé number one february five nineteen ninety eight ọjọ́ tí màmá mi kú nù ìgbàgbé ẹ̀rí tí n bá ń sìnà tí n bá ẹ̀sẹ̀ jí lójú oorun Rashidi ìjọ́ òní màmá rẹ kú màá ní mo rántí inú ṣàwáàlì gan ni torí péjọ́ náà mo gba sítú ṣàwáàlì à ń gbààwẹ̀ ṣàwáàlì lọ ni ẹnìkan bá tó jí mi láti dì ìjà àwọn bàbá rẹ kú o sì fẹ́ máa rán mi létí àbà january kìíní o january sixteen ní two thousand and fifteen àáfà ìyìnlẹ̀ gbàgbé ẹ̀ màmá bàbá mi ìjọ wo ló kú april twenty six ní two thousand and sixteen sọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn tóbi lẹ́mìí mi pọ̀ ìyìnlẹ̀ gbàgbé eré ètìtàn kú mo lè sọ fún ọ pé déètì táwọn mo ṣe ń sọ̀rọ̀ àwọn ọmọ tèmi gangan ti kú ìrìnà tí déètì tán kú mọ́ ṣùgbọ́n tó bàbá mi kú wàhálà ó tóbi lẹ́mìí rí ìjọ́ tí ìyá mi kú mo sun ẹkún tí ìsun rẹ̀ rí ìjọ́ tí ìyá bàbá mi kú òru tí wọ́n kú gan mo jí lóru ọjọ́ náà wàhálà ìsísẹ́ mọ̀ mi dàrú alàrúwá òjò náà dùn mo jà náà kí alẹ́ òru ni mọ̀mọ́dádì mo ka yàáfin sí wọn láàlálẹ́ nílé ọ̀rẹ́ méjì kí n tó máa lọ ilé ibi tèmi ń gbé ládùúgbò so nígbà tó dòòru ìmọ̀ tó jí mi nílẹ̀ sísẹ́mù mi kẹ̀dàrú ni mo ní nǹkan kan ṣẹlẹ̀ mo fẹ́ ń sunkún ìdẹ̀rí tí ń pamí lẹ́kún ìlẹ́sẹ̀ náà fìlà ìlẹ́sẹ̀ àlùwàlà mo sáà ń sunkún lójú kan náà àdínkù òdìbí àrà àǹfààní náà bá pè mí pé màmá ti kú o mo ní mo mọ̀ náà pé nǹkan kan ṣe mí ìwọ́ wá ní ọlọ́run tiẹ̀ wọ́n kàn má gbélé ebu níjọ́ Jímọ̀ ọ wá ń pẹjọ́ ní good Friday ọlọ́run adúpẹ́ táwọn èso o lọ́lọ́ ọba yín o ọwọ́ kú <laughs> fún odidi Jímọ̀ pa ẹyẹ yàgbẹ̀rẹ̀ lórí sátidé Sunday ó tún wá jí Monday jẹ́mọ̀ kàn má olóhùn náà lolúwa àtolùgbàlà ìgbà tí wọ́n kàn má gbélé èbù jímọ̀ sátidé sunday kó tó jí monday sáré ń darí ayé wàláì jésù èso ọlọ́run mo nífẹ̀ẹ́ jésù ju gbogbo pásọ ayé lọ gbogbo pásọ ayé ìsọ̀rọ̀ nàìjíríà pásọ australia pásọ canada mo nífẹ̀ẹ́ ànàbí ìsá alẹ́ ìsọ̀lá àtúwàsá ìjọ olórí pásọ kọ́sàdúrà fún jésù rí èmi ò rí pásọ rí kọ́sàdúrà fún jésù hmm àti kó fi jésù jẹun èmi ò ní alẹ́ ìsọ̀láàtú wàsálà ìjọ́ olórí pásítọ̀ ìrí dádì jísọ́ọ̀sì rí wọ́n èso ọmọ jísọ́ọ̀sì gan àwọn asọmọ ní ìsá àṣetórí èèyàn bá gbálẹ̀ tọ́jà àmírù àwọn òpònú ilé ọmọ wa rò pé ẹnìkan kú jọ jímọ̀ àbí wọ́n kàn má gbélébù jímọ̀ ọwọ́ ajíjọ ọlọ́run adúpẹ́tà ìsopònú o so ìyẹn jí ó yé wa wípé àsáwọn kan òpùrọ́ ni wọ́n wà láì òpùrọ̀ ni wọ́n lámúyẹ̀lí dí wà lámúyúlá dí ọlọ́run ti wa ọ̀kan ni kò lè pẹ́ yọkan àti one point zero point one kò lè pé one point two kò lè pé one point nine táwa ní ọyà approximately two ọlọ́run ò lè jẹ́ two kò lè jẹ́ three kò lè jọ́ lọ́run bàbá ọmọ àtẹ̀mí mímọ́ irọ́ ló bá dé kúlù húwa lọ́ọ̀hù àhádù bọ́lọ̀ wọn ṣe wá jẹ́ yọkan lámúyẹ̀lí dí wàlámúyúládì wàlẹ́ ọlọ́run ti wà òbí mọ́ wàlámúyúládì wọn àdẹ̀bí sórí ìgbà míì bẹ́tọ́ ẹ pé àwọn christians kan bí àjọṣe dialogue afa you are fanatics wàlẹ́ ìmọ̀ kan fa issue ní first bank lọ́lọ́run ṣògo mo wá lo sloop dr dawudu àmọ́wá alága àti màkọ̀rọ̀ ẹ̀sìn kọ ẹja sọ́fàdà afa fanatics ní ọjọ́ mo ní ìbá yíjà òtútù lájọ́ ń lò ó rí pé mo ti fẹ́ mọ̀ wọ́n mẹ́lẹ̀ hmm oníkẹ́ ẹ̀yìn tẹ̀bí wá gbowó fọ́ọ̀sì àkíní mo ní ẹ̀yin lẹ́fẹ́ mọ̀ ṣe ìyìnrere fáwọn èèyàn mo dẹ̀dà béèrè bò ní fanatics ni ọ́ you are asking for mo ya èmi náà ya àdàdé èbò mo rò pé mi náà lọ sùkú o bí mo ṣe wà láì òbí sísẹ́mù walk away ni pé you are a fanatical muslim mo ní you are a fanatical christian as well. àwọn agbowó ń bá tuntun abẹ́ sọ di àyè tó ti mọ̀ sọ pé lórúkọ jésù agbára ẹ̀jẹ̀ jésù kó tó mọ̀ sí wá mo yá kóbu mo lè sísẹ́mù tiẹ̀ lọ́nu. jẹ́mọ̀ kí la wá fẹ́ fàyọ̀ ń bẹ̀ wàláì àbùkù ní fọ́lọ̀ ń kó níyàwó àbùkù ní fọ́lọ̀ ń kó bímọ àbùkù ní fọ́lọ̀ ń kó ṣe súná ọmọ àbùkù ní fọ́lọ̀ ń ká lọ fẹ́ jẹun ọmọ àbùkù ní fọ́lọ̀ ń kọ́ ọmọ owó skul fíìsì kí àbùkù ní fọ́lọ̀ ọmọ owó pẹtrol kí ọlọ́run ní jí nǹkan lọ́dọ̀ wa lè anáhù aláhádú asọ́mad àwọn àfọ́ àwọn tó bá ń tú asọ́mad sẹ́ẹ̀rí asọ́madù tó bá jẹ́ pé yìí òǹgàn lábẹ́ ìdí ṣe wá sí lásán níbi àkíkọ̀ yìí tẹ̀síìrì lọ rẹ̀rẹ̀rẹ̀ ni so rẹ̀ tí ń jẹ́ asọ́mọ̀jì ìtumọ̀ méjì péré màá lò ló nínú táwọn àfáà wa sọ mo fẹ́ lè ṣe preambu ni o asọ́mọ̀dù lẹ́ ń tọ́já sí wípé àkọ́kọ́ gbogbo ayé kiri

ẹ máa wá wò mí o ẹni tó yẹ pé wọ́n gbé sankin gi ten trillion sí wọ́n ní yóò máa fi oxygen ṣé sankin gi lè là wọ́n lọ oxygen ni ó ṣe kí ni ẹni ó fi mọ̀ ṣé sankin gi wọlé ń bẹ̀ àṣetí mo ṣe ń sọ̀rọ̀ we breathe in oxygen and we breathe out carbon dioxide àti primary school náà ti kọ́ wa nínú elementary science ká mọ̀ pé ńgbà náà ni nígbà dé JSS ó di integrated science basic science náà pè é sìn nínú ìlú tó níṣòro tí wọ́n mọ̀ nàìjíríà jẹ́ kan ọmọ sọ̀rọ̀ nàìjíríà ó kọ́ ọmọ change lórí irọ́ nǹkan ẹyọ kan tó jẹ́ pé kò development ń bẹ nàìjíríà ma wa pààrọ̀ ọkọ̀ ìjọba kan nepa nepa àwọn kan ó kọ ọlọ́pàá ọ̀rọ̀ yìí náà torí ẹ̀ ṣègbú o ńgbọ̀ ya IBEDC ńgbọ̀ ya wọ́n ti ẹ̀wà pín ó kọ yẹ́lẹyẹ̀lẹ àwọn tọ̀sùn ọ̀yọ́ ó kọ fẹ́mọ̀ jẹ́rì àwọn ẹ̀dó ẹnúgbó ẹ̀yìn ọmọdé kọ báyìí nìkíní wọ́n wá tún pín ó kọ yẹ́lẹyẹ̀lẹ ẹjọ́ sẹ́nà torí ẹ̀ ṣègbú irú ẹ̀ náà ni Elevator science basic science integral science compounding science advanced science sky science gbogbo sáyẹ́ǹsì the same ìta àfi ń ta eyín àtúnlọ kó ń lo èbò ni ìta àfi ń ta eyín ìbò láti ń kó ike ike tọrọ omi sí àwọn iléeṣẹ́ kan lè máa ṣe nàìjíríà o tí wọn ọba tọ́ àwọn kẹ́míkà kan láti ìlú èbò wọn ò tún lè ṣe gbogbo basic science elementary eh, advanced kọ̀yọ̀ nǹkan kan ṣùgbọ́n lóun ti wá tí èèwà bímọ àròrè tí máa ṣe fún wa ni pé àbùkù ni fáwa ká tó yàwó ní ká tọmọ bí ká mọ bímọ mo ti wá wọnú wá sí báyìí wá fún wa lọ́mọ jàmọ́ ẹ̀ dáadáa o tọ́bẹ̀ ilé fún wa lọ́mọ yóò bí wájú ọ̀gbìndì o wà láì tọ́bẹ̀ ilé fún wa lọ́mọ àmánà tọ́lọ̀ ilé fún wa ní ọmọ kí mo pè é gbà fi wa lọ́mọ oore ńlá lọ́lọ́run fún wa o gbogbo dókítà ayé ògùn kan bẹ ẹ̀kẹ́ni kan ivf ẹ̀kẹ́ni kan sáyẹ̀nsì gbogbo ń tẹ́ rí ẹ̀ ṣe wà láì tí kún fáyà kún ọlọ́run bá gùn ní tí ọba gùn kò sẹ́ni tó lè fún yàn lọ́mọ. jama ẹnìkan bẹ́ẹ̀ bì kan tó bá ti lo powder kan fún yín kì í bà á ti lọ́dọ̀ ta ni wà láì rọ ni gbogbo àwọn tó máa ń ròyìn pé ẹ̀ẹ́gẹ̀ dókítà ni ẹ̀ẹ́kẹ́ni kan lọ́gìsì ni ẹ̀ẹ́kẹ́ni kan ó kọ́ tẹ́ rí ẹ pé wà láì tẹ́ bá tírèsì ẹ̀ tó bá tírèsì èèyàn hundred kìí si gbogbo 100 ní òbí even tí ninety ba bá ma àátò bí yípa ẹ̀yọ kan kí ló dé tí ò bímọ débi gbogbo àwọn tó láwọn gịnị kíní kan téyìn ó fi rọmọ bí tí bá tíìtì èèyàn mẹ́wàá márùn mẹfà ní ni ẹ lè rí kó èyí obi ọlọ́wọ́ wàá lo ń ní o sábàbí ṣùgbọ́n tọ́lọ́n ti wá fún wa lọ́mọ ọlọ́run wá láwọn àárín kan ọmọ ọmọ máa jẹ́ fitna jẹ́mọ́ kí lálọ́mọ máa jẹ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú kùránì wàhálà mú annama àmúwálùkún wà àwòládùkún fitna ọlọ́run ní ẹlọ ọmọ ẹjẹ́ oye o abímọ alówó akọ́lé ìjẹ́ ìmúwá ọlọ́run ní gbogbo dúkìá ayé ṣe lórí ìyàwó ọkọ ọlọ́run ládàáwò la fi ṣe fún yín kí ọlọ́run la fi ṣe jẹ̀mọ́ wàláì fìtìnà ọlọ́run tó ní àlùmọ́ọ́lù wálíbà náà zinatul hayati dunya ọlọ́run tó máa ṣe ní oore ọ̀ṣọ́ ìdùnnú ọlọ́run gbogbo àwọn ọmọ tó ń fún wa yìí ṣe wọ́n ní ọ̀ṣọ́ àti ìdùnnú fún wa ìyẹn ló wá fà kan gbogbo àwa òbí àti gbogbo àwa bímọbímọ ẹ jẹ́ ká ṣàkíyèsí kókó sí méje tí máa sáré sọ́nsẹ̀jú díẹ̀ àbáràndọ̀ sẹ́rí kókó alákọ̀ọ́kọ́ nínú ntọ́kan gbogbo àwọn òbí láyé bàbá ni o ìyá ni o kókó alákọ̀ọ́kọ́ kí gbogbo ọmọ ń bá fún wa abẹ́ ti ṣe kí ni sẹ́ẹ̀rí bí ta ti ní ṣòro lónìí àdánwò kan ti dáàrin wa mo dẹ̀ ń ronú jẹ́ òní pé wọ́n ọlọ́run kí ló kórí búdọ́dọ̀ àwa mùsùlùmí náà ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ẹgbọ́bi tí mo ń lọ ọlọ́run sí èmi náà kàwé ọlọ́sọ pé ń kàwé ìwọ lọmọ wàhálà fámílì ẹnu èmi náà lọ sùkú mo rí pọ̀pọ̀lọpọ̀ wa ayé ti ń tóbi lẹ́mìí wájú tọ́lọ́run lórí àfa àsúnà ètò wa bá èèyàn ló jẹ́ àwọn àfa àtọ̀jẹ́ pé kéwù lọ́lọ́run sọ wọ́n dé èèyàn tọ́jẹ́ pé di ìmọ̀ síláàmù yìí ẹ lọ́wọ́ kálukú wa bá ṣe yẹpẹrẹ ẹ̀mọ́ ẹ lọ́wọ́ wa ó àfẹ́ fọmọ ṣe tọ́lọ́run mọ́ tẹ́ ẹ bá ríyàn tó bímọ mẹ́wàá ọfẹ́ di medical doctor afẹ́ kọ́ mo di lawyer afẹ́ kọ́ di pharmacist afẹ́ kọ́ di accountant jẹ́mọ́ ẹ̀jọ̀ gbogbo tí mo sọ ìsáramù ni àbálà yìí wà láìkè sí àràmù aláwọ̀sánà wà láìkè sí àràmù jẹmọ́sà ẹgbọ́n mi yé ká bí òkè ní ìsìn àwọn ẹlẹ́yà ló lọ rẹ́rẹ́rẹ́ kí ló dáa tó kẹ́lẹ́ ọ̀fẹ́ bímọ kó fírì pẹ̀lú ẹlẹ́yà ẹgbẹ́ rẹ̀ ẹ ń bá rí ibi táwọn dókítà kèǹté tí wọ́n jọta ọlọ́run sábà ń du ẹlẹ́yà wọ́n mọ̀ wá fọ́ tẹ́ntí ọ̀yẹ́ kan tẹ̀ láàrẹ̀ kí gbogbo tẹ́ ń san lé náà là ń tẹ̀ torí pé olórí gbogbo ni so ti yẹ ntí ọ̀yẹ́ kó rí ojú mi ọ̀padà fọ̀kàn yìí ni ló fi jẹ́ pé bó ṣe wò ó burú tó kéèyàn sọ́ra ní káwé pé àwọn irú dókítà olórí gbogbo èèyàn máa ń du ìyàwó èèyàn ìmí lè fi ìyàwó tí ọmọ ti ń ṣe mọ́ ó lè ya fún ìhò ìyàwó rẹ̀ gan pamọ́ ìsọ̀tọ̀ náà ka àyà yìí ni bẹ́ẹ̀ ọlọ́run mọ̀jà rí kò ṣe dáadáa ṣé dókítà mùsùlùmí lè ṣe bẹ́ẹ̀ a nídìí àwọn ọmọ tí ó ṣe nọ́ọ̀sìn tí ó ṣe mẹ́sìn tí ó sàwọn àkàntàǹtì tí ó ṣe economics gbogbo àníbi ẹ̀ ṣùgbọ́n kí ni ìṣòro tá a ní lónìí a fẹ́ mọ́ ayé la fẹ́ fọmọ ṣe kálukú rí sí pé bí oríire òun wà nìkan mọ́ jẹ́ èèyàn ńlá ní oko ayé mo ń sọ fún yín lónìí àwọn èèyàn ti dépò ńlá lórílẹ̀-èdè àti lágbàáyé tó pé ìlànà ẹ̀kọ́ ẹ̀sìn nìkan náà ti débẹ̀ àwọn òbí wọ́n rí sí ṣòro ẹ máa wò mí o àdánwò tó dé láàrin àwọn òbí mùsùlùmí wọn ò fẹ́ kọ́ ọmọ wọn ó lò jáàbù sábà pọ́ wọn ti ń wọṣọ ọmọ wọn ti ń bojú ọmọ wọn ọkùnrin ti ń dánú gbọ̀n ṣòkòtò ẹ ti ń fò òkè tó gbógun tì àfàwọn òbí kọ̀ọ̀kan tọ́lọ́ ń bá sàánú bíi bàbá àti ìyá wà wọ́n tó sọ̀pọ̀ ni ṣùgbọ́n lónìí ẹ̀yin òbí gbé dórí àwa ẹlẹ́ àáfàá gbogbo ọmọ tó lọ ń fún wa ibi tí mo ti gbé kálàníyàn pa abẹ́ ṣe kí ni abẹ́nu ọ̀sìnlọ́ ọmọ tẹ́ wá fẹ́ di sinlọ́ jàmọ́ ẹ̀gbọ́n tó kó sínú kìí ṣe monday to friday nìkan lẹ́tẹ̀ẹ̀tẹ̀ máa jí wọn torí ìsùkú sátidé sunday wọn ò ní kásùn bá ń jẹun mọ́ àdánwò àwọn òbí lásìkò inú wo wọn ò ní ti ọlọ́run débi káyọ̀tẹ̀ jí ọmọ ṣùgbọ́n wọ́n nífẹ̀ẹ́ a4 apple ẹbí tó tẹ̀lẹ̀ ní ìsàwọn tájẹ́ proprietor àwọn èèyàn tó fẹ́ mọ́ gbóyún náà wá fún àbáyì pé mo fẹ́ rẹ́jísọ oyún náà ìní o ọmọ tí ọ̀wá tí ìdí oṣù mẹ́fà oṣù mẹ́jọ ọ̀tẹ́ rẹ́jísà sóyún náà kẹwàá gbé wà pé afẹ́ rẹ́jísọ oyún náà ìní o ìrìnàláyè ti di mójú tó ní o ọmọ oṣù mẹ́jọ ọdún kan ní sùkú gbogbo kan tá àgbọ̀rí kírẹ́ẹ̀kì ẹ̀pìrìnọ́sírì ọmọ ọdún mẹ́fà lèmi tó wọ ìfẹ́ lódùn ọmọ ọdún mẹ́fà mo tó dé sùkú rì àwa máa fi èèpẹ́ máa mọ̀ tí sèé kọ́ wa gbogbo táwọn ọmọ tí yín kọ́ sùkúù lè ṣe àwa ti mọ̀ nlé àti ìfi àmọ̀ mọ́ fìlà àti ìfi mọ́ mọ́tò àti ń dádùgbò láàmú kí ọmọ ọdún mẹ́fà látó wọ sùkúù ní ìsìn ọmọ ọdún kan ó ti wọ sùkúù bóò ní kàkẹ́ tó lọ lé kéwù kèé tó ṣe o ayé mo rọ àwọn òbí a fẹ́ di ọmọ tá a fẹ́ fi ṣètò ọlọ́run ẹ̀jẹ̀ wọn ó kéwu yanjú ọmọ tá a fẹ́ fi ṣètò ọlọ́run ẹ̀jẹ̀ kọ́rọ̀ ọlọ́run wà lọ́pọlọ wọn ọmọ tá a fẹ́ fi ṣètò ọlọ́run ẹ máa mójútó wọn gbogbo tọlọ́run kán gbá àwẹ̀ táwẹ̀ bá tó kán lò dáàbò ètò bá jóbin ètò ọjọ́kùnrin ẹ má jẹ́ ó ṣe yahoo ẹ má jẹ́ ó múra bíi tọ́ọ̀gì ẹ mójútó àwọn ọmọ ìgbé kí lẹ fẹ́ fi wọ́n ṣe jàmá o tọlọ́run sọmọ tá a ṣe tọlọ́run ẹjọ́ ṣé sùkúù tí ó ti máa pàtẹ́wọ́ láṣẹ bí ṣébẹ̀ lẹ́mú lọ ọpẹ́ ló ń jẹ rẹ ẹ jàmọ̀lá ẹ rẹ o ọpẹ́ ṣébi tẹ́ẹ̀mù ọmọ yín lọ́nu sórí tí gbogbo pásọ̀ ayé bá dúró ń bì èmi ò ju pásọ̀ bó ṣe ń wò mí gbogbo pásọ̀ ayé níbi ọ̀sán mo ti wà ní program ṣọ́ọ́ ìwọ tó jẹ́ kírísẹ́nì bíi mùsùlùmí tó mọ́mọ́ wá sùkú yìí òun lórí ẹ̀ ti gbálẹ̀ ẹ̀yin mùsùlùmí lẹ́yìn empower àwọn christians now ẹ̀yin mùsùlùmí lẹ́yìn gbádùn ẹ̀yin lẹ́yìn gbẹ́sìn nígbà mo ti dá sùkúù mi lẹ̀ kírísítẹ́nì ẹ̀yọ kan ọmọ wa rí hmm. àwọn èèmọ̀ ọmọ wa dọ̀ ti wà ẹni mùsùlùmí ò ṣe gbádùn orí yín ṣe gbálẹ̀ ẹni mùsùlùmí rẹ̀ gbádùn rárá fẹ́ gbẹ̀sìn yín yé ẹ lọ́wọ́ àwọn christian school tó wà ládùúgbò wa náà ọmọ wọn lọ́pọ̀ láwọn sùkúù wọn ṣe bẹ́ẹ̀ mùsùlùmí tẹ́ gbádùn ìná rẹ̀ ń fọmọ lọ́bẹ̀ ẹ wá lọ́mọ yín yàyàwó ọmọ yín yọ lórí ibú ọmọ yín fi yín sóògùn owó ẹ á tún wọlé lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ sẹ́nu láì fún yín àwọn ọmọ òkírun mọ́ àwọn ọmọ daṣẹ́wó àwọn ọmọ da bóra àwọn ọmọ da tọ́tẹ̀ àwọn ọmọ da onísìnà àwọn ọmọ da sẹ́yún nílẹ̀ yorùbá tí mo ti ń sọ̀rọ̀ ìkẹ́ sọ̀rọ̀ kùránì àti súnà yóò bẹ́ẹ̀ wọlé ọkọ ọmọbìnrin yorùbá yóò wọlé ọkọ pẹ̀lú ni tí ò ní ń ṣe sìnà rí sáwọn ọmọ obìnrin rí bẹ́ẹ̀ tí èdè wà láì wọ́n kọ́ wá ní àṣà yorùbá nígbà high school ní secondary school hmm. àṣà àgbéyàwó ìbàlẹ̀ bẹ́ẹ̀bẹ́ hmm. alárinà gbogbo ẹ̀nà kọ́ wà ewé lẹ́lò lónìí islam dẹ̀ faramọ́ kọ́mọ yán wọlé ọkọ̀ kan bá ìbàlẹ̀ lára rẹ̀ táwọn ẹbí sọ dé gan mọ̀nà àlà járí àtàyìn ní hátà wà dàkọ́lì ó ẹ̀gbọ́n tán àwọn míì tó ń bọ̀ lẹ́yìn pẹ̀lú àṣẹ ọlọ́run afá ẹ ń bá ní ọmọ obìnrin méjì tó rè wọ́n ó mójútó wọn fi wọlé ọkọ wọn ò ṣe sìnà rí wà láìsí àlùjá náà sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ gbogbo àwọn hundred plus àwọn àwọn gúrùpù lórí Facebook TikTok WhatsApp channel YouTube eh, ẹ lọ wò wọn ilé ní millions of followers ta ló ń follow wọn sì báwọn ọmọ wa tí wọn gbádùn ni àwọn ìyá ìmọ̀lẹ́ àmì náà tóun náà gbádùn náà ń follow gba àwọn ọmọ aṣẹ́wó lórí social media ọmọ tá a fẹ́ ti ṣe tọlọ́hún jàmá wà láìṣẹ́ ńlá ni ẹ ṣiṣẹ́ láàárọ̀ ẹ ṣiṣẹ́ lọ́sàn-án ẹ ṣiṣẹ́ lóru ìjọ tí ọmọ ẹ wà lọ sùkú ẹ wà lọ léèkéw ta ló ń bá rìn kí ló ń jẹ kí ló ń mu kí ló ń ná kí ló ń lò só bàlágà Sọ ó ṣe nǹkan oṣù ṣe nǹkan sí èsè bí orí nǹkan ma, sí ọ̀sẹ̀ yún sí ọmọ bóra sí afá àwọn ẹ̀yà ajọ́ òní ìgbẹ́ tí wọ́n sí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. màmá mi ṣe bẹ́ẹ̀ kó tó kú bàbá mi ṣe bẹ́ẹ̀ àwọn òbí yẹn ìwọ̀nba ń tán gbọ́ lẹ́nu àwọn alẹ́ wọn lò àwa lónìí àtúndàlóòdù lẹ́tọ́ àwọn àwọn ìfún ó ti di bí àwàdà ní ìsìn bí àtọ́jú pé àwọn èèyàn gan ò ṣe wàhálà fẹ̀sìn mọ̀ wọ́n kẹ́ ń dánlóòdù kọjá kó ní ìtumọ̀ lọ títí ìwáwọ̀ kẹ̀sí lẹ́tọ̀ àárìkọ́ọ̀dù àásẹ̀ndì ẹ̀ so orí wàhálà tó ṣe lọ bí lẹ́tọ̀ gbà mí gan tó ní tọ́ làágùn yọ́dọ̀ kan rí ọwà mẹ́ o lè dánlóòdù kọ́ mọ́ gbọ́ níbi ó ti ń gbọ́ ó tún fi omi ṣe níbi ó ti ń gbọ́ ó tún dín dòdò níbi ó ti ń gbọ́ ó ń fi aṣọ lọ áyọ̀nù lọ sọ kò lè wọnú ayé rẹ bá ṣùgbọ́n tọ́mọ̀ mọ̀ fóònù lé tọ́gbọ̀n ọmọ tẹ́ ẹ fẹ́ fi ṣètò ọlọ́run jàmá ẹ ní kẹbàjẹ́ o ọmọ tẹ́ ẹ fẹ́ fi ṣètò ọlọ́run ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́n fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o pọ́ìntì àkọ́kọ́ nù lónìí gbogbo ọmọ tọ́lọ́run bá fún wa jàmá kí la fẹ́ fi wọ́n ṣe ẹ ń bá wá fọmọ ẹ ṣètò ọlọ́run sọ́lọ́run wà á jẹ gbé ẹ dá mi lónìí ọyẹ ìgbàdí àbúrò àná sọ̀rọ̀ mùsùlùmí anábìwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìdámọ́ tábùnà ádámọ̀ níjọ sẹ́ni bó ṣe wù bá ibùn kan fọwọ́ ọmọ rẹ̀ ṣètè sùn ta ni ò ní kúnú wá wọn kan náwọ́ wọ́n ló ń tọ ọrọ ayé wa wọ́n ní kò tiẹ̀ sí gan ni ọlọ́run darú níjọ tán bá ní ẹkú ewu ọmọ o ìjọ kan náà wọ́n kì ọ pé ẹkú èèyàn o ẹkú ara fẹ́ ra kú o ọwọ́ afọmọ rẹ̀ ṣètò ọlọ́run o fi ṣètò ọlọ́run ọ jábọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ìdá máa tábìnà nkọ́tọ̀ àmàlùú ìlàmí fàlàfin gbogbo àwa tá a jọ mọ̀ ànábì ádámà ti lè kú kò síṣẹ́ eré kankan mọ́ a le kírun mọ́ a le gbọ́wọ́ mọ́ a le gba àwẹ̀ mọ́ rọmọdún lágbà lọ fourteen forty seven ṣàwálì láwà ó di bíi nineteen lónìí pàbí <coughs> nineteen náà ló bí kọ́lọ́wọ́ gbà wa jama wàláì rọmọdún fourteen forty seven a lọ àlè gbàmọ́ àbò tó lè padà ní 1448 láàmú retí ṣe wá rí tá a bá ti kú ànábì ní nǹkan mẹ́ta ọmọ ọba wa jẹ́mọ́ nǹkan mélòó nǹkan mélòó ṣe rínú àwọn nǹkan mẹ́ta àwọn tán ń bẹ kèé ṣèpè o gbogbo ayé kọ́ ní òrìṣe gbogbo ayé kọ́ ní òrìṣe nínú rẹ̀ wá ni awwaladin ẹ máa wọ ànábì fún lájẹ́ tí ìkó sallallahu alaihi wasallam awwaladin sọ́ọ̀lìhìn yẹ́dẹ̀rùlá ọmọ rẹ̀ wàládín sọ́ọ̀lìhìn a righteous child a God-fearing child a pious child ọmọ rẹ̀ tó bẹ̀rù ọlọ́run wàláì èmi rọ̀ṣíd hashim mo ti bẹ̀ lọ́run fún bàbá mi ìyá mi àti ìyá bàbá mi láàárọ̀ ìjọ ojúmọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ abẹ́ fún wọn asat oni òkú mẹ́ta tí mo ní lọ́rùn tán jẹ́ nọmba one lọ́dọ̀ mi wà láì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣáájú èyíkéyìí náà fà àtọ̀kọ́ mi sábà ní Rashidi òkú mẹ́ta wo lo ní lọ́rùn tọkọ jẹ́ pàtàkì tí ọ̀tá mo pè jẹ́mọ́ bàbá mi ìyá mi àti ta ni ìyá bàbá mi àwọn mẹ́ta yẹn tóbi lẹ́mìí mi pọ̀ kódà mo nífẹ̀ẹ́ wọn jura mi lọ tó dáwọn náà produce ni kò nídìí kéèyàn ó ṣe wá àṣìṣe ni mo ti kànú tí a wà láì mo tàdúrà fún wọn lẹ́yìn àsùnbà láàárọ̀ kò nídìí kan rán mi létí kí n bá ṣe gángbà ní ìtìmá fẹ́ jáde ẹ̀rọ ọ̀gá àti bí ọ̀gbádùn èso ọmọ rẹ̀ nǹkan ṣe ọ́ òǹbóde mo rí pé àdúrà tí mo ṣe bí ìgbà tí mo fún wọn lóúnjẹ nù sàárè mi bí mo sọ fáwọn ìyàwó mi àtọmọ pé bóun ní kílẹ̀ jẹ láàárọ̀ mo ti yanjú ẹ̀ látàlẹ́ àná tí wọ́n jẹ láàárọ̀ mo wá bóde mọ́sálásí mo wá gbàgbé àwọn òbí mi tán wà nù sàárè sẹ́wọ̀n káwọn ò lè jẹ ráìsì àwọn ò sì lè mu tíì wọn ò lè mu jíńjà tíì èmi tí mo jíńjà tíì darí lónìí kí làwọn wà á mu ùsáàsù àfàdúà tí n bá fàdúà fún wọn ẹ̀rí ọkàn máa dà mí lámú pé ah làṣídì ọgbàdùn oúnjẹ tí wọ́n nu nígbà ààrẹ sọdákọ́tù járíà à ń ṣe fún wọn ìwọ tó wá fáwọn ọmọ olórí ibú lẹ̀ wọ́n máa ta fún ọ o àwọn ọmọ tá ti di yahoo àwọn ọmọ tá ti da sẹ́wó àwọn ọmọ tí wọn ò kírun mọ́ àwọn ọmọ tó ti dìgbàkudà ọwọ́ abirú wọn lọ jojúmọ́ ẹ̀sẹ̀ wa ń bà wọ́n nù sàárè tó yẹ kán fún ọ ní hundred wọ́n lè fún two seventy ẹ fún two seventy ọmọ ẹ̀ka ló ti lọ jalè bẹ́ẹ̀ ní ìsìn ọmọ ẹ̀ka ló tún ṣe wèrè òní lógò wèrè òní nọ́mbà ọyẹ ẹ̀nàta yẹ ẹ̀ta ẹ sọ di three twenty yóò ní ẹjọ́ two seventy mọ jẹ láàárọ̀ wọ́n ní orí ẹ̀ ti dàrú sọ́ọ̀mù àwọn ọmọ lórí ibú ọmọ sọ ẹfún ní four ninety àkílódé ọmọ rẹ kala tó ní ibẹ̀ tó ti lọ rẹ́pù obìnrin bẹ̀ wọn jèrè sẹ́yìn pé tiẹ̀ ta àbí ọ̀ta jẹ́mọ́ àṣetábí máa ń pọ̀ wàláì oríire wà ń bẹ̀ sábà jẹ́ ni ọlọ́run jẹ́mọ́ tí àló ń dùn mí pé dáàdì mi ò fi kọjá ọmọ 15 ó máa ń dùn mí gan àpọ̀ ó dùn mí pé àjù 15 lọ ó dùn mí gan pé àìwọ́ ọlọ́ kí dáàdì mi ò sí àbímọ bí dáàdì 39 èmi ò bí òkú ọlọ́run ṣe bẹ́ẹ̀ ẹni <laughs> bá bí 24 yóò ti jẹ́ bí 39 báwọn márùn-ún ọmọ wọn lónìí ní ìsìn ẹlẹ́à ni àwọn ọkọ̀ ẹlẹ́à náà apọ̀rẹ́rẹ́ ọmọ ọmọ gẹ́gẹ́ ti wàlẹ́bò ní òsè àríkí bàbá mi ọwá jí láàárọ̀ ó àkáǹtì ẹ̀ lọ́dọ̀ ọlọ́ nínú sàárè wọ́n ní àwọn ọmọ rẹ̀ ti ṣedán láàárọ̀ yóò ó ti gba 1.7 million reward torí náà bàbá ọlọ́mọdà sáwà ń tòsí wọ́n ètí ìfọ̀tún dozen ọlọ́njá ọmọ ẹ̀ lálùbárí ká o ọlọ́run ṣe rọrùn sáré wàhálà ọjọ́ bí eré ni kìí ṣeré o ẹni tí ọba ti láníyàn pé òun fẹ́ fọmọ òun sin lọ́hùn tọba kú tán yọ kábàámọ̀ nù sáré ẹjẹ́ akọ́ láníyàn pé gbogbo ọmọ tọ́lọ́ ń fún wa títa lábẹ́ ti ṣe jama question táàbà wá fi ṣe tọ́lọ́ gan ta ló fún wa gan ẹ̀gbọ́n mi yé ọlọ́run fún wa ní nǹkan àtúnwá ní ká fi ṣe táàbà fi ṣe tọ́lọ́ títa láti ṣe ẹjọ́ ẹjẹ́ á fún gbogbo ọmọ tọ́lọ́ fún wa pé kí la fẹ́ fi wọ́n ṣe jàmọ́ o tọ́lọ́n sẹ́rí nǹkan ẹlẹ́ẹ̀kejì tọkàn gbogbo àwọn òbí lásìkò tá a wà yìí òun ni húsnù rìáyà jàmọ́ kí mo pe ah, bó mo ti fẹ́ ṣàlàyé húsnù rìáyà òkúlù kó mọ́ ìwà kúlù kó mọ̀ só lára ìyá ti ìbàlùkẹ́ni kan rọ ìyá tó àlà sẹ́rí húsnù rìáyà mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀rù dẹ̀ ń bá mi lórí àwọn ọmọ tèmi gan-an àfi ẹni tí kòkó ẹ̀ bá yé ni ló ṣe kí ni wà láyìn lọ́mọ àlọ́ fún tí ń ṣẹlẹ̀ lásìkò ẹ̀rù ń bà mí gan pé àtòrí pé mo jẹ́ tíṣà tí mò ń rí nǹkan ṣẹlẹ̀ sáwọn ọmọ àáfà wà láyìn kọ́ mo ó bojú lásìkò ọkàn ìbalẹ̀ pẹ́ ní ọlọ́run wà láyìn ọkàn ìbalẹ̀ àáfà ọmọ tó wá kúrà ní kéṣìṣì wọn kọ́wọ́ mi báyìí ọmọ tó wá kúrà ní yóò fi kíní sí títí ọmọ ẹjọ́ wéèrè onílógò pàlóńgò ọmọ tó wá Kùránì késìsì ọwá Kùránì kọ̀mọ́tùmọ́ tó wá ọkẹ́ á ní bó ṣe ìdí nǹkan ti gbàgbé tí ò ṣe mọ̀rọ̀ ọjà àmọ́ hmm. tọ́gbé kí ni ó fújì nǹkan kan ní sẹ́rí púpù rẹ̀ áyà ni pé proper monitoring mímójútó ọmọ tó lágbára ànábì ló dẹ̀ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kullukum ra'in wa kullukum mas'ulun sẹ́rí nǹkan kan bẹ tá a bá ń lẹ̀ Yorùbá fòwe yẹn wọ́n ti jù ú ní dustbin wọ́n ní dustbin kankan wọ́n jù sí inú sọ́kàwé níjọ́ tán wá tó kún tí wọ́n wá ń kó wọn wá mọ̀ bí wọ́n ṣe kó mọ́gbẹ́ wọ́n ti lọ dànù wọn wá rí mọ́ nígbà táwa wà ń kéke wọ́n ní ẹnìkan ní máa bímọ igba èèyàn ní máa ṣe kíni ṣàkíláyé john lòwe yẹn jẹ́mọ̀ kí mo pè é ayé kíni kì í sáyé wà bí mo lẹ́bẹ̀ẹ́ jù kan ní èèyàn ní kíni ọmọ ọlọ́mọ lónìí wọn ràn jù ni pé ó ti dẹ̀ mọ́ ọ jù ọmọ gbọ́n pé káwọn ọ̀pá àbìkan àbìkan wọn ò lè mọ̀ gan pé wàhálà ẹ̀ ti pọ̀ jù tí a rí bá ẹ̀yin ṣé ń gbọ́ mi dáadáa ṣé ìyá ọlọ́mọ náà wà ń jókòó ṣé ń gbọ́ mi gbogbo àwọn tá a ti bímọ ṣé ń gbọ́ mi sá ẹ̀yin tẹ́ ń ga owó nìkáì sẹ́yìn náà ń gbọ́ jọmọ́ ṣé lásìkò tá a wà yìí ọ̀rọ̀ pé ọmọ mi ẹgbọ́ reality tí mo fẹ́ sọ tíṣà lè ní tíṣà wà láìké sí ìsìn wá sórí tébù mi gbogbo ìgbà ni ìmí ìtẹ́mi gangan mú fúnra mi ìmí ìtàwọn èèyàn mú tán wá sọ fún mi kódà mo ṣe ẹ̀yin òbí tẹ́ kọ́ ní pírọ́blẹ́mù jù ẹ̀yin òbí tẹ́ mọ́ trọ́ọ̀sì ọmọ yín ẹ̀yin lẹ ní ṣòro jù o aláwọn òbí kan bẹ̀ẹ́sẹ̀ ọ̀rọ̀ wọn tó dà wọ́n trọ́ọ̀sì ọmọ bó wọ́n ṣe àwọn èèyàn ní sọ̀rọ̀ fún ọmọ tán bá lọ́mọ ní ṣe kankan pé à mo rọ́mọ rẹ ó ṣe báyìí ìní kọ́ sọ pé mo trọ́ọ̀sì ẹ̀ tí mo lè gbà sọ́mọ mi jẹ́ fún ọlábẹ̀rẹ̀ kí ẹ̀rọ wípé à wàhálà ìmúrọ́mọ yín tó ń jó fújì gidi wàhálà ìtọ́ bẹ́wulẹ̀ gidi tó ń jó tó bọ́jà àbùsọlẹ̀ àmọ́ trọ́ọ̀sì àwọn mílítẹ́rì bíi àáfà irú wo òbí bá ń ọ̀gbádùn mọ́kàn sọ pé wọ́n parọ́ mọ́mọ́ rẹ kọ́kọ́ gbà pọ́mọ rẹ ṣe bẹ́ẹ̀ pàápàá àwọn tó sọ̀rọ̀ fún ọ kì í sáwọn tí máa parọ́ kì í sáwọn tó kórìíra rẹ ọ wà bẹ̀rẹ̀ wádìí tó o bá tó dìsẹ́ẹ̀tì pọ́mọ rẹ ṣe ń tí ọ̀dà kì í ṣe kó o pa ní the next ṣé kùrà nìtàn á ní òye ṣé wàásì tó ń lọ ní òye ṣé abẹ́yìnbó ṣe fẹ́rí bíyà náà lé mọ́ ṣe rí húsnù rẹ̀ àyà proper monitoring mímójútó mọ́ lásìkò yìí wàláhì nǹkan lani kí n sọ experience gẹ́gẹ́ bíi tíṣà sẹ́rí táwọn ọmọ bá ti lè kú lábẹ́ wa nù lé ọmọ yín lọ sùkúù ìbáà lọmọ òfìlè ń ìbá lọ sùkú mùsùlùmí tó jẹ́ pé àwọn ẹni màlẹ́kà gan ló ń kọ́ wọn kẹ́ tó fẹ̀yàn màlẹ́kà ló ń kọ́ wọn ń bẹ̀ ẹ mọ̀ ṣe mistake o àwọn ọmọ tó bá ti lè pé méjì mẹ́ta mẹ́wàá fifteen gbogbo wọn kọ́ lẹ́ni ọlọ́run sẹ́wọ́n àwọn ọmọ tí èsẹ̀ ni ọlọ́run yẹn wọ́n máa ma bá ṣe influence ọmọ tó jẹ́ ni ọlọ́run torí pé sùn máa ń kó wọn lọ́wọ́ mo ti mú ọmọ primary school ìkan ọkùnrin ìkan obìnrin tó ní ọwọ́ àsúnlẹ̀ èmi ò wá ṣe bí ọkọ ìwọ wá ṣe bí ìyàwó ó sì ń fọwọ́ sí ojú ara ẹ̀ ó dẹ̀ fẹ́ máa plọ́ọ̀gì <clears throat> mo ní kẹ́nìkan lọ sáré bá mú wọn wá adẹ̀pọ̀ bí wọn ọ̀dọ̀ girama wọn ń gbé girama ń gbé pẹ̀lú bàbá àtìyá bẹ̀ girama ló mójútó wọn bàbá àtìyá fi ọ̀nà jù lọ grandma dẹ̀ jẹ́wọ́ fún mi pé ah, òun ti wọ́ọ̀nù bàbá àti àti wọ́n máa ń ṣe tí ọ̀yẹ́ kan ṣe lójú ọmọ èyí ọmọ ọkùnrin ìyẹn wá fẹ́ practice ẹ̀ lára ọmọ obìnrin tájọ ń lọ sùkú ọmọ obìnrin òsì máa ti ń jẹ́ ọkọ ìyàwó ṣùgbọ́n ọmọ kan ti rí dájú àti màmá ẹ̀ máa ń ṣe kí ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ọyá ta ló ní pọ́blẹ́mù ń bẹ̀ wọ́n pọ̀ ọmọ ọdún mẹ́wàá àwọn jọ ń lọ wọ́n pé thirteen wọ́n wà ní secondary school wọ́n pé ẹsẹ̀ sixteen wọ́n pé ẹsẹ̀ three sẹ́yìn pé reality ọ̀ padà ṣẹlẹ̀ àwọn méjèèjì tilẹ̀ pọ̀ ta ló kórìí búbọ̀ ọmọ yín báwọn sẹ́yìn pọ́ ọmọ yẹn ni proper money trader ìlọ́fà ẹ̀yìn ìyá ẹ̀ ti gbọ́lùdé kọ́lọ́hún fọ̀rùn kẹyìn láì tí ì kù àwọn ẹ̀yà tí wá ń gbàta wà ń kéèké ah! láàyè láàyè làlà ọlọ́ba fọ̀rùn kẹ́ màmá mi Hmm. wọ́n close mọ́ wa débi pé tọ́mọ ọkùnrin kan tọ́ba irú tí mo sọ tọ́ba ṣẹlẹ̀ ọmọ ọ̀sán fóbi ẹ̀ lé mọ́mí mi ṣẹ́wárí ṣùgbẹ́rù ní skul wa ọwá lóun ó tọkọ èmi ó ṣe ìyàwó bó ṣe ní kí n sùn lẹ́nu ọwá ń ṣe báyìí pẹ̀lú mi ọmọ yẹn kò nítumọ̀ lẹ́mìí ẹ̀ ṣùgbọ́n yóò sọ fún yín are you so close to your child tọmọ yín ò fi sùn tọ́ bá ń ṣẹlẹ̀ fún yín. ṣé àwọn tá bàbá àkọ́lọ́ lẹ́yìn káranjú kí kódà ẹlòmíì dáńtánú wájúlé lọ ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ reality ẹ̀yin ìyá wà closer mọ́ ọmọ dúkìní lọ o bàbá lọ. àwa bàbá súnmọ́ ká náwó lórí ọmọ jẹ̀yìn ìyá lọ bàbá tó bá jẹ́ pé kèé náwó lórí ọmọ sẹ́ni bàbá tó wá jẹ́ first class ó ń náwó lórí ọmọ ó tún wá súnmọ́ ọmọ ìtọ́ mo ò lè sọ fún ìyá yóò sọ fún ta ni o ọlọ́run ṣe nígbà àwọn bàbá báwọn èmi gan ò sí inú wọn báyìí àsàtò ní mi ò sí inú wọn ṣùgbọ́n ọlọ́run jẹ́ wà nú wọn ọjọ́ pé ń lè náwó lórí ọmọ ìgbésò yẹ màá tún close ọmọdé bíi pé tí nǹkan bá ṣẹlẹ̀ nǹkan bá ṣe gbogbo ẹ̀ ní ó sọ fún mi wàláì àwọn òbí kan àti ìfẹ́ mọ́ mọ́ sísà kan tá a jọ lọ yunifásitì ọ̀f Ìlọrin ẹlẹ́yà ni tó ń bojú o kódà gbèsè sọ̀rọ̀ yẹn gan tọ́ba ẹ̀sẹ̀ padà Nàìjíríà ah wàhálà ìmọ̀ tí o pé àwọn òbí rẹ wọ́n ṣiṣẹ́ ọlọ́run lára rẹ tí brother kan bá kọnu sí University of Ilorin bóun fẹ́ fẹ́ you need please let me inform my father first not my mother my who my father ah ah why your father i only am closer to my father than my mother ah ah ọmọ tí mo sọ ìwà láì ọmọ èkó ni ọgbẹ́ ìbòfọ́ lórí ìfẹ́ dápẹ́ ọpọ́pùlà àgbẹ̀ta wáyé Ìlọrin àwọn bíláàsì fẹ́ kún torí ẹni tó pọ̀ rẹpẹtẹ <laughs> ọmọ tọ́lọ ó tó farabalẹ̀ mi wọ́n kọ́ wọn kéwù ni ọlọ́run fún lẹ́wà ó tún gbèbò fọ́ lórí ó tún ní adab ó tún ní tìjú wàhálà ìkìlá àwọn jábọ̀ ṣe wèrè òní lógbò kí very reserved sister àwọn èèyàn fẹ́ kú torí ẹni tán ah, ṣùgbọ́n ọlọ́run ti padà ní kanáà abúlásí wa ní ọ̀fẹ́ nígbà tá a wá lè kó èmi gan wá rí dádì ẹ̀ pé ah ọlọ́run òun mi ti ń dàbí bàbá yìí <laughs> ó close mọ́ ọmọdé bíi pé fọmọ bá ń ṣe mẹ́sàn dádì mi mo ti menstruation mi lónìí dádì mo ti stop dádì kìlẹ̀ fẹ́ sọ fún mi fẹ́ mọ̀ pé ìṣèlú high level ni ah, ọlọ́mọ kémi náà rúròyìn dáadáa yìí àsàtọ̀ ní ìmí ò nílá mo bẹ lọ́ọ̀lọ́run fún mi wàlẹ́ ó wù mí kọjá pé gbogbo ọmọ mi ó kúrò síwájú ìyá wọn lọ síra tó dé bá àrùn ju dáwà àti náà àráyé tó pọ̀ ṣùgbọ́n bàbá náà arápáwa náà gbádùn mi ìwọ̀n bá táwa bá ń lò lé ọyẹ ká close ọdẹ pé ọmọ ò lè sọ tinú ẹ̀ fún wa sẹ́rẹ́ yìí tẹ́ pé ọmọ yín èlé sọ̀rọ̀ fún yín tádàwó ó fi ṣe ilé yín ti bàjẹ́ tí bàbá bá le ìyá ò gbọ́dọ̀ le tí ìyá bá lé bàbá ò gbọ́dọ̀ lé ọ gbọ́dọ̀ lẹ́nu tọ́mọ ó lè ṣe kí ni tó bá yẹ kí bàbá lọ́wọ́ á sọ fún yóò pè yà yóò fi kímọ̀ sọ fún yà tó bá jẹ́ ìyá ni ẹ̀yin ìyálẹ̀ wa ní ṣòro jù pàápàá tó bá jẹ́ polygamous family nígbà ọmọ tèmi ó lè ṣẹlẹ̀ sọmọ tẹ́pọ̀ ọmọ ti lose virginity mọ́mí mi àṣebárìbọ̀ yẹn wà láì lónìí wọ́n fàdí mi àbàjẹ́ ẹ̀ ń sọ fún dádì mi o ọmọ ìrìn sọ fún dádì òun ṣùgbọ́n tí wọ́n bá nílà àkàyẹ̀kọ́ sọ fún dádì ẹ̀ ó lọ́nà tó gbà sọ ni ẹlòmí ọmọ wa fi tí ọ̀yẹ́ kọ́ tupa mọ́ ń gbọ́rọ̀ ayọ̀nba wa bàjẹ́ sọ̀rọ̀ mi ò mọ nǹkan kan agbóni mi dẹ́ mọ́. sẹ́ẹ̀rí usùn rè áyà ẹ mójútó ọmọ yín nínú ilé ẹ mójútó ọmọ yín nílé ìkéwú ẹ mójútó ọmọ yín ní sùkú àmójútó ìdébí pé ọmọ yín ò gbọ́dọ̀ lọ lọ́lùdé ńbì kan àfi ibi tó jọ yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí tó fẹ́ẹ̀lì láàrin oṣù ní ń ta yín tẹ̀ ń sin ọmọ tinú ọlùdé Rashidi Hashim ló kọ mi àwọn ọmọ tèmi lọlúdé ń di kankan bí bàbá mi orí tí wọn jọmọ bàbá àtìyá mi nu bàbá mi ẹ̀yà aláwọ̀ ká lọ lọlúdé ń di kankan láyé. agídí náà fi yọ̀ǹda wa bóyá lẹ́ẹ̀kan ọmọ igbó ọ̀ra màmá mi igbó ọ̀ra mo fẹ́ sọ pé àtàdì mi ń bẹ láyé tí màmá ń bẹ láyé bóyá ẹ̀ẹ̀kan la lọ igbó ọ̀ra rí tá a lọ sún bẹ bàbá mi yọ̀ǹda kẹ́ mọ́ travel kí believe wọn ni pé tá a lè bá mójútó màmá mi bí màá ṣe mójútó and I believe in that bàbá tí wá tó lé díẹ̀ ò ní kírun kẹta aago kan òru wọn ti jọ fún tàjúdù tàjúdù ẹgbẹ́ ìrìnà ànàkọ ìwà lélẹ̀ ìwà lẹ́ àwọn èèyàn ọmọ kíláàsì aago kan òru ti yá aago kan òru náà dìde ńlẹ̀ èèyàn máa bọ́ lọ ń sọ̀rọ̀ ní ẹ máa fẹ́ ga lọ kan díẹ̀ aago kan bàbá mi dago o bá lọ tẹ́lì ọmọ sẹ́ńjà àwọn tẹ́lì tí wọ́n ní kọ́kọ́rọ́ láàrin báyìí téèyàn ó ti pa àwọn tẹ́lì ńlá lùsìkà báyìí tí ó ní eh, yóò ní lẹ́kùn wọ́n wà á ti láàrin tẹ́lì bàbá mi ń lò nù wà á pa ńgbà wọn bá dé lálẹ́ tá a kí ìṣá ìtàn àwọn wo ọ̀nà yín ṣáájú ẹ̀gbọ́ kókó tó

a wà ládé àdúrà wọ́n sì pàtẹ́ ẹ lọ sùn ẹ wo fíìmù òfò kan ní wa ó lè wò ránù lẹ́yìn kan náà fẹ́ àwọn arúgbó ara play rẹ̀ ara pàtẹ́ jẹ́ ọ lọ kó tó wá di bọ́lọ̀ ní nǹkan ó yí àwa tá a jọ ọmọdá eléyìí ọ̀dà wọ́n rọ̀ jẹ eléyìí ẹ̀ yọkù wọ́n yọkù. nọmba tí mo dé usno áyà ká mọ́ ah! ó ti lé lásìkò yìí ṣẹ́rá ọmọ tó wá lè fún jù ọmọ tó bá ti lo android phone ọmọ tó bá ti lo kí mo pè jẹ́ ọmọ tó lo kí mo pè smartphone ṣẹ́rá ẹ̀yìn òbí ẹ má ṣe mistake ọmọ secondary school kè mature láti lo android phone ṣẹ́rá ọmọ tó bá tó wájẹ́ kó ti kọjá secondary school wọ́n ládùmíṣẹ́ ẹ̀ ń lọ jam blessing ó tún lo android phone níjọ́ tí wáyé fọmọ àmì ń fóònù ọlọ́mọdé ti kùnjọ́ náà màá wá ní anas sorí fóònù tí mo fún ọ ìjà ànàmọ́ mo gbélé ọ lọ́wọ́ yìí o yóò ju ọwọ́ rẹ tó jẹ́ pé nù sàárè tó ọ̀bà sọ́ra ọlọ́run ní forí jìn o so tó wá rí tí mo gbélé ọ lọ́wọ́ yìí orí ibú tó lè sàǹdó lórí ibú ayérayé ni o bákan náà àǹfààní wà ń bẹ o àǹfààní tó wà ń bẹ o lè máa fi dánlóòdù wá sí àwọn àfẹ́ ẹni ọlọ́run àǹfààní tó wà ń bẹ o lè fi máa báwọn èèyàn sọ̀rọ̀ àǹfààní tó wà ń bẹ màá wá gá ìdí ẹ̀

ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí lónìí ẹ̀ ń sáré gbé fóònù fọmọ ss2 ọmọ ss1 ọmọ ss3 àwọn ọmọ ọ̀wà kàwé mọ́ chatting. ẹwà àwọn ọmọ tí wọ́n pa girlfriend wọn lóògùn state àwọn ọmọ eighty six seventeen nineteen seventy hmm, náà ti ṣòògùn owó àwọn mẹ́ta they are all muslims wọ́n lọ ilé kéwú wọ́n lọ mọ́dúrásà o wọ́n lórí facebook làwọn kiri wọ́n fẹ́ fọmọ yẹn ritual kan fẹ́ fi ṣòògùn owó jọmọ ẹ̀jọ̀ ọmọ tí ọba landrẹ́fọ̀ sí yóò rí lórí facebook àsìkò tá a wà yìí ẹ mọ́nítọ̀ ọmọ yín obìnrin nínú àwọn ọmọ tó le láti mọ́nítọ̀ lọ́mọ obìnrin wà pàápàá ọmọ bìtọ́lọ́ bá fún lẹ́wà ọmọ ẹnu àfọ oníṣòkòtò fèéfèé tí ọmọ ọdọmọ yín láàmú ọmọ ẹnu àfọ ńláwàní tí ọdọmọ yín láàmú ọmọ ẹnu yahoo guy tó sọ fún pé ọmọ fájìn ló nídìí hmm. yahoo guy kan ti sọ di àwọn di pé fájìn pọ̀ nú àwọn ọmọ tó ń lò já báyé ṣe dàrú tó yìí tẹ́ ẹ bá tó ń wá àwọn ọmọ tó dáa jù àárín àwọn ọmọ oúnjẹ àbùkù ọmọ yahoo tó rọ́pọ̀ ọmọ fọmọ́jà àbùsà àdá ọlọ́run ọdọ́ rẹ̀ ẹ̀rù tí ọba tú bá. ìmí inú wọn fẹ́ máa wá àwọn ọmọ tó ń lò jáàbù wọn rò pé àrí èdè ẹ̀jìn tó bá ti ń yẹ ẹ̀sùn rẹ̀ ah, ìfẹ́ ti jẹ́ wọ́n wà máa pọ́ǹpù owó sí owó tí ò rí rí ní ọba takọ́ já ìbàlẹ̀ ẹ̀ báyìí wọ́n faṣọ funfun nù tí ọ̀yẹ́ kan nù ọmọ yẹn ọmọ rù ni. ẹ wọ́ọ̀nù àwọn ọmọ kan nìtẹ̀ lọ́rùn ṣé ẹ rí gbogbo òbí tí ọba lè mọ́ nítọ̀ ọmọ àwọn tó fẹ́ sọmọdé olórí ibú ti pọ̀ ju o pàápàá ọmọ tó bá ti lè dé tó ti di teenagers tẹ́ ẹ bá tún ti á gbé android phone lé wọ́n ti láwọn groups tí wọ́n kírètì ní whatsapp tí wọ́n kírètì ní facebook tí wọ́n kírètì ní tiktok tí wọ́n kírètì ní telegram so torí náà a nídìí ká mójútó àwọn ọmọ ìyẹn jẹ́ lẹ́kejì ẹlẹ́kẹta àlè enfaq jama kí mo pé àlè enfaqu alẹ́lẹ́ ìyá làásìyàmọ́ àlàúláàdì sẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀rọ̀ wa ara àdánwò tá tún ní àwọn ọkùnrin lélẹ̀ ìbáwí jù máa sọ ti yín bẹ́ẹ̀ ẹ jẹ́ lórí fámìlì wa tí n bá ní fámìlì ìyàwó àtọmọ nọ́mbà one ọlọ́run òbí wa ìwọ ọba ní bàbá àtìyà ọ̀ náwó lé wọn lórí ẹ̀gbọ́n ọ̀ àbúrò àná ṣùgbọ́n ìtọ́lọ̀ ọkọ̀ bí ìyàwó àtọmọ rẹ ni o àtòbí rẹ ẹgbọ́ àárín nínú tó ń ṣẹlẹ̀ lásìkò àwọn obìnrin ń sọ́fà ẹ̀yin àáfà ẹ sọ àwọn obìnrin di tí ọ̀yẹ́ kan dà lódodo ìlú ìrọ̀rùn ọlọ́run ní jẹ́ ó lè fáwa mo tó rẹ̀ yín obìnrin náà ìwọ́ tọkọ rẹ bá wà responsible wà láìjẹ́ kó rírẹ́ ó pé kọ́ ọmọ ti kọ́ ọmọ sà mẹ́sàn-án mẹ́wàá ni ó kì fámìlì wọn kọ́ lọ́wọ́ sórí sọmọ ó kì tí má bì yọ ọlọ́mọ tó ní pé sọmọ ó kì fámìlì àwọn àbúmọ̀ ọmọ sí ọlọ́mọ dàbò yọ ọlọ́mọ wà kanáwọ́ ìyá ọlọ́mọ dà ṣé ìyá Muhammadu wà bẹ́ẹ̀ ìyá Muhammadu dà ìyá Muhammadu dà ṣé wà bẹ́ẹ̀ ìyá òwe ìsìdà ìyá òwe ìsìdà ọyá ẹgbóde mọ́kọ ìsáàsù mọ́kọ máa di ní ẹgbóde ìyá Muhammadu ṣé mọ́ fi fámílì àwọn àfà ẹ̀dá ṣé mọ́ fi fámílì wọn ẹ mọ́ wò kọ́ sẹ́ríkọ́ ti fẹ́ẹ̀lì báwọn ẹ wà á kà fún mi tí rìkọ́dù ohun yín ní ìsìn ẹ máa ṣe lọ́rọ̀ pàwádà mò ń ṣe o ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́ mi látẹ̀rẹ́ ń sìn ọmọ ìdó kò lè ní fámílì ọ̀ṣọ́nà lákàtà àpálọ́ ní ẹlẹ́ta o màmá dádì mi tí wọ́n bá ń kì wá bí mo ṣe já àfáì ọlọ́run lọ́mọ kínní o inú mi ó sì máa dádùn ọmọ ìdókò máa wò o máa wò mí o ọmọ ìdókò ọmọ ológun ẹ̀sìn ọmọ abirú ẹ̀sìn tèmi tèmi tí ń bẹ ń ka àmọ̀ sọ àwa àwa ogun rẹ̀ bẹ́ńlẹ̀ alájogun wọ́n bá máa tí orí kí àfà tó bá dà rẹ̀ inú mi ó kan bẹ ṣíríkù wà ń bẹ ṣíríkù ẹ bọ́ ọbẹ̀ ọ̀dọ̀gbọ́n yìí tí ọba ti lẹ́bọ̀ ọ́nú pé ẹ̀yìn ọmọ ẹ̀yin máa pàkíní kan ni tó ń pẹ́ tí ọba ti mẹ́bọ dání tó bá wá rí wípé òkè ọmọ òkè fámìlì wọn lọ wá bí wákà kan tó òun fọkọ rẹ̀ tó ẹgbẹ́ tó bá ti ń da wà láì nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ ọmọ ṣe kíni o yọmọ fún un ìwọ tọkọ rẹ bá ti wà responsible báyìí wà láì máa kí mẹ́sàn-án mẹ́wàá ni ìwọ tó bá rí pé wà responsible ọmọ wa fàdúrà fún ìwọ̀nba ó ti kọjá tó ṣe lé pé ẹ̀rí ọkàn ọmọ ọdún gan láàmú alákìpọ̀ òfò ni ọ́ máa gbọ́ mi o èèyàn ra slippers fún ọ fún tunu àwẹ̀ slippers ṣe lọ ẹ̀kọ́ rà fọ́ ah àwàlẹ́ ah, mo dúpẹ́ slippers àná ó tó tẹnu wọn slippers ah, mo dúpẹ́ slippers àná o pẹ̀lú àṣọlọ tí ọba ìdílé yá kọfà ṣù lẹ́ẹ̀rà fún a sọ àgbẹ̀tọ́ tó fẹ́ bá ó tún di ìjẹta ah, mo dúpẹ́ slippers ìjẹta o sọ̀rọ̀ bó sọ lẹ́nu ní ọba o ọlọ́ọ̀mọ bá ń gbé yín ga o mo dúpẹ́ slippers ìjẹrin o sọ pé mo kí n sáà súwa o ìbáṣà náà gbéra wà alan wa salan wa marhaban bikum jama ma gbọ́ o sórí mo ṣe wá kí ọkọ rẹ̀ sọ́bàdà àríkà kí ní ọ̀sẹ̀lẹ̀ sí yóò ní àwọn tí tọ́rọ náà èwo láti ju òfó ẹ̀rí ọkàn ń dà láàmú pé clippers tí mo ra yìí kọ̀wọ́ ti kí ni o kọ̀wọ́ ti kí kí òfò tíyàwó èkí mi. ó ń sọ lẹ́nu ni ṣùgbọ́n mélòó ní ẹ̀yìn obìnrin nílà àká ìyẹn ó nǹkan márùn èèyàn wá ọ kan ó mélòó jẹ́ mọ́ ṣùgbọ́n wọ́n gé wá fi kíkí sú ẹ̀rí ọkàn ọmọ wa dà láàmú pé wàláì obìnrin yìí fẹ́ sọ mí lẹ́nu ni

kí kọjá nọ́mà ṣùgbọ́n táwọn ọkùnrin ọlọ́mọdé ọ̀rọ̀ owó dojúrú gbogbo ẹni tí èèbá náwó lórí ọmọ ìyàwó tán bá fi ya tọ́ọ̀gì ọlẹ́jọ́ jẹ́ wájú ọlọ́run èmi tó wá ṣàkíyèsí nǹkan kan wà láyé tèmi ṣàkíyèsí tó o bá rẹ́dí àti máa náwó lórí ìyàwó àtọmọ ọ̀rọ̀ rẹ ọmọ lójútùú sí wà láì mọ̀ ṣàkíyèsí ẹ̀ lára tèmi o ìmẹ́lòmí o bọ́dẹ̀ pé wà mọ́ àǹfààtún mè ṣe ń fọwọ́ ìkúlí fún ayé àǹgá tọ́mi lẹ́rìí tọ́ ibùn kọ́mọ̀ jẹ́ ìyàwó rẹ̀ ń tọ́ ọba ti ná tọ́ ọ̀nà nítorí ìtọ́ lọ́hùn áfídọ́lù sọ́dákọ̀ ìtọ́rẹ àánú tó sì lóore bó ṣe wà ní àdíìsì èyí tán lórí ìyàwó àtọmọ ni bọ́ọ̀lọ́ lọ́wọ́ ṣe ní fọ̀pọ̀rọ̀pọ̀ ọkùnrin ní ìtí ọ̀gá àwọn òfò tí ń ṣe ní òjì ọ̀gá tàwọn ọkùnrin nù ká náwó lórí ìyàwó àtọmọ tẹ̀yìn obìn ẹ̀fọ̀pẹja lẹ́yìn ọ̀pẹ́ ìtọ́ka ẹ̀yìn alkọ̀nà à ẹnìfẹ́ lọ́rùn sẹ́díbọ́lọ́ ṣe dáwọ́ ọkùnrin lẹ́fù kan náà ká wà alóbìnrin ní ìhun ìlégbélé face me and slap you who are you tó ìlégbélé face me and face you ìwà àtọkọ rẹjọ bẹ̀rẹ̀ láìfù sálárì yín ọ̀sánwó two bedroom flat ọdún mẹ́wàá ni mẹ́gbélé face me and slap you lè bàbá mi yànnà àdìgún nǹkan kò ṣe ní àálò tọ́lẹ́tì papọ̀ àálò kíṣìnì papọ̀ àálò bẹtúùmù papọ̀ lónìí ní ìsinmi ilé ara mi mò ń gbé náà fúláàtì ni kò tọ́lẹ̀tì tí lè lò ní gbogbo ole rí mo ní tọ́lẹ̀tì mẹ́fà ní ilé ètò bá wù mí màá ló ń bẹ. àfà face me and slap ọdún mélòó mo fi gbé bẹ ọdún mẹ́wàá ilé bàbá mi kì í ṣe lágídí pé èmi àtìyàwó mi ò lè gbé bẹ́ẹ̀ obìnrin tó ní yẹn yóò present level ọkọ pẹ̀lú àwọn ju lọ ọkọ lọ torí náà tẹ̀yìn ọkùnrin ẹ̀ náwó lórí

àsìkò àwọn àfáà wa ìyìn lè sọ gbogbo pọ́ìntì yòókù tán o kí n parí ẹ̀ síbi àdúà pọ́ìntì kẹni tí lè dúró sí lónìí nù sẹ́rí ẹni kò kó ẹ̀ báyìí ló ṣe kí ni ló máa lọ gbogbo tá ń sọ ẹ̀bọ̀ látàárọ̀ àfáà tíọ́rì lásán ni o kí mo pé wàhálà tíọ́rì ni I put it to practice ṣùgbọ́n ẹ má jẹ́ ayọ̀ ìbẹ́ lọ́hùn sílẹ̀ ẹ má jẹ́ ayọ̀ ìbẹ́ lọ́hùn sílẹ̀ o jẹ́mọ̀ tí mo wí ẹ má jẹ́ ayọ̀ ìbẹ́ lọ́hùn sílẹ̀

ìmọ̀ tó wúlò beneficial knowledge jàmbá mo rò pé níta ń sọ yà bí òye ọlọ́run máa ń lo àdúà ibi tí gbìyànjú òde ọlọ́run lè fàdúà fọ̀fà rẹ̀ ara ń tèmi gbọ́njúmọ̀ lẹ́nu bàbá tèmi wàláhì bàbá mi ọ sọ several times ni gbogbo ọmọ mi bí wọ́n ṣe máa wí word for word mo fẹ́ wí gbogbo ọmọ mi lọ́kùnrin lóbìn ìmọ̀ kéwú ìmọ̀ àwẹ̀ eléyìí tí ó wúlò ọlọ́run bá ń fi mọ̀ wọn mo máa ń sọ fáwọn sísá mi brọ́dà mi pé anna dáwà tù ábì ha ṣe èmi rọ̀ sí ìdápọ̀ àbá àdúrà bàbá mi tọ́lọ́ ń gbà tí ọba yé wọ ó yé mi tí mo sọ̀rọ̀ ọlọ́run gbàdúrà bàbá mi lórí mi bàbá mi ọbẹ̀ lọ ni pé ìmọ̀ kéwì mà áfà mo gbé èbò fọ̀ mo gbé èbò ju pòfẹ́sọ̀ English ọmọ tí mo gbé èbò fọ̀ kì í ṣe ìbúra dáadáa mo máa I publish a lot of books in English ìwé tí mo ti kọ léèbò kí n ṣe ìwé mẹ́wàá mo kọ̀wé lárúbáwá àáfà sórí mo gbà pé ọlọ́run máa gbà àdúrà bàbá àti bàbá mi ọmọ kùránì ká èmi mọ̀ ń kọ́ wọn ń gbọ́dọ̀ ilé mọ̀ <laughs> ẹ̀yọ́ mọ̀ ẹ̀yọ́ mọ̀ ìtàyòkù mọ́sálásí mo ti mọ́ kọ́ wọn lé ọ̀rẹ́ méjì nígbòdè ánàkùnmó bá ánàkùnmó ọdọ́ ìgbọ́dájì ìdè lójú pé wo wà láyé fẹ́ jẹ mọ̀ wá gbogbo ánàkùnmó bá ánàkùnmó kò yé mi mọ́ lẹ́yìn wọn bá fásitì àsúrà tí wọ́n kírun eh, àtàyà ṣùgbàdùà tí wọ́n tọrọ àrífọ́lọ́ ọba ń gbà kẹtí ìgbàtakó tó máa gbà ń sùn àwa náà wà bẹ́lọ̀ fáwọn ọmọ wa ọlọ́ ìmọ̀ kéwì mọ̀ òwe eléyìí tí ọlọ́run fi mọ àwọn ọmọ tiwa náà ṣé wọ́n ló lùbẹ̀rù ọlọ́run ọmọ tí ọmọ tẹ̀lé Kùránì àti súnà ọmọ tí ó ní àrísìkí àlàlì tí ó máa ná síbi ìtọ́lọ́n ọmọ tí ó jẹ́ bá rọ́ǹbì wà lìdá yìí àwọn ọmọ tí ó máa ṣe dáadáa sóbi wọn àwọn ọmọ tí ó jẹ́ kúrọ́tù ayù ìtutù ojú ni ó ṣe gbogbo ọmọ wa àwọn ọmọ tí ó jẹ́ duat ìlàsẹ̀bí ìlìlà tí wọ́n máa pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ni ó ṣàwọn ọmọ wa wọ́n ṣe wọ́n ní duat ìlàlíbátì ẹni tí ọmọ pèpè lọ bí ìbàjẹ́ mọ́sàwọn ọmọ wa bẹ́ẹ̀ ọlọ́run àwa náà já kú lórí islam òdodo ìjọ tábà wá pàdé rẹ já jẹ́ ọmọ àlìjánná firdaus ọmọ tí ọlọ́run fún wa tí à ń kéde rẹ̀ lónìí ìtànṣe àkíkọ̀ rẹ̀ lónìí ìjọ keje mojiba pèmísíre àṣàkẹ́ adé ó kọ mẹ́ta tí bàbá ọlọ́mọ sẹ́ǹdì sí nínú ọlọ́run bá àwọn ọkọ̀ wọn ti kéde gbogbo yòókù kí ló kọ ọmọ wa jẹ̀mọ́ o mojiba pèmí síre àṣàkẹ́ adé ọlọ́run jẹ́ wọ́n mọ̀ pé kálukú síre bàbá ọlọ́mọ ìgbà tọ́mọ ètò dé àwọn aretí ètè lọ́wọ́ jẹ́ kí wọ́n mọ́ pè sí kán máa pè sí billions billions kán máa pè millions millions ọlọ́run ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà jẹ́ wọ́n wá pè wá ìlàbìláìlà ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa